بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أفيا يفون الله أفيا يقفون atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀. àti àwọn sọ̀hábà rẹ̀. à ń bẹ Allah subhanahu wa ta'ala kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa nílé ayé nílé ayé àti ní àlìkìyàmà mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV. ní àárọ̀ òní gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọjọ́ yaumul ahad déètì òní ni ọjọ́ kejìlá oṣù kọkànlá oṣù lulikọ́ádà. ọdún 1443, forty three ìtẹ̀síwájú nínú tírà umudatul ahkam èyí tí a máa ń kà ní gbogbo ọjọ́ yaumul ahad ní ìjẹjọ́ ní abẹ́ tírà ìgbéyàwó àti ka àdíìsì dé orí three fifty nine three fifty nine ní òní a máa bẹ̀rẹ̀ lórí hadith three sixty pẹ̀lú àkọlé titun tí àáfàá pè ní kìtàbùlẹ̀án kìtàbùlẹ̀án tírà ìṣẹ́bilé láàrin ọkọ àti ìyàwó tírà ìṣẹ́bilé láàrin ọkọ àti ìyàwó ìyẹn ni pé ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ yìí ó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣeé ṣe kó wáyé àbẹ lọ́hùn irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ dá iná mọ̀ ká lè ṣọ́ra fún iná. ẹ̀gbọ́n mi yé a gbọ́dọ̀ dá iná mọ̀ níwọ̀n ìgbà tí iná ti wà a gbọ́dọ̀ dá mọ̀ ká lè ṣọ́ra fún iná nítorí wípé níwọ̀n ìgbà tí iná ti máa jóni tó ti wà tí àbá wa mọ ọ̀nà tí a máa ń gbà ṣọ́ra fún kò sígbà tí iná ò ní jó ni kí aláwòláwà níbi ìyá náà rẹ̀. kí ni ó máa ń fa ìṣẹ́bilé láàrin ọkọ àti ìyàwó. ìgbéyàwó nínú ẹ̀sìn Islam ó jẹ́ àgbékalẹ̀ kan tó gbọ́dọ̀ mọ́ tónítóní ìgbéyàwó ó jẹ́ àgbékalẹ̀ kan tí ò gbọ́dọ̀ sí ìkẹ́fín aburú síra ẹni. ọmọ tí ìgbéyàwó yóò máa bí èso tí ó máa jáde láti bí ìgbéyàwó gẹ́gẹ́ bí àdámọ́ tọ́lọ́ ń dámọ́ wa òun ni pé ọkọ àti aya nígbà tí wọ́n bá ń sun oorun ìfẹ́ oyún yóò máa ṣẹlẹ̀ àbí ohun tá a sì ń retí nígbàkigbà tí aya ẹni bá lóyún sínú tí wọ́n bá bi ọkọ léèrè pé báwo ni kọ̀ǹdíṣàn ìyàwó rẹ ṣó ti lóyún tàbí kò tíì lóyún kí lọ́kọ́ sọ. So ọkọ ó sọ pé àdúrà ti gbà ìyàwó ti lóyún àbí bó sì yẹ kó rí nù àmọ́ kì í rí bẹ́ẹ̀ ní pa hundred percent nígbà míì tí àdánwò bá fẹ́ ṣẹlẹ̀ ọkọ lè fárígá kó sọ pé. oyún tí ń bẹ níkùn ìyàwó òun kì í ṣe tòun. kí ọkọ kó fariga kó sọ pé àníṣe oyún ìyàwó òun ní yìí o kì í ṣe oyún ti tòun. kíyàwó náà takú kíyàwó ní rárá ẹ̀yin lẹ́ni. oyún ìgbàkígbà tí ọkọ tó níyàwó tó bá ti dìnáì oyún sọ̀ǹgbọ́ kí wo obìnrin mo ní a gbọdọ dá iná mọ̀ ká lè ṣọ́ra fún kíni iná ni o. àìdánámọ̀ ọmọdé ló mú un tó fi finá ṣeré àgbà tó dánámọ̀ yóò ta kété sí náà ni o ìgbàkígbà tí oyún bá la awuyewuye lọ láàrin ọkọ àtìyàwó tí ọkọ sọ pé òun kọ́ ni òun ni oyún tí ìyàwó sọ pé ọkọ ọ̀hún ló ní oyún. ìgbéyàwó yẹn ó fẹ́ túká. ṣe rí ìta tí ń káàbọ̀ tẹ́lẹ̀ tá a pè ní tọ̀láàkì tí ìgbéyàwó bá túká nípasẹ̀ tọ̀láàkì ó túká wọ́ọ́rọ́wọ́ tí ìgbéyàwó bá túká nípasẹ̀ nípasẹ̀ kúlù tí obìnrin tó lóun ò ṣe mọ́ ó sì túká wọ́ọ́rọ́wọ́ nù. ìgbéyàwó ó tún lè gba ọ̀nà ilé túká tó máa túká yángayánga ìgbéyàwó tó bá gba ọ̀nà ilé túká ó là ń pè ní alian alian ìgbéyàwó tí ó túká tèpètèpè ìgbéyàwó tó máa túká tèpètèpè èpè ní ń jẹ́ láánà tọ́ba ń gbọ́ làánà tu láyé alẹ́ yìí ọ̀sá máa gbọ́ làánà tu láyé alẹ́ yìí kí ìgbé jìnnà síkẹ́ Allah ìgbéjìnà sí ìkẹ́ àlọ́ọ̀ láyé àti lọ́run kọ́ máa bá a hmm, ẹni tá a mọ̀ tá a máa ń sábà sọ bẹ́ẹ̀ fún o ní àṣẹ ìtọ́ni. nínú ẹni tá a tún máa ń sọ bẹ́ẹ̀ fún òun ni fúríáhùnà ẹni tí ọlọ́run rán Musa sí tó fárígá nínú ẹnu tá a tún máa sọ bẹ́ẹ̀ fún òun ni Abu Jahal àti Abu Lahab àti àwọn kànrìnkànrìn míì tó ga sí pé tá a bá ti dárúkọ wọn dípò ká sọ pé kọ́lọ́hún ó kẹ́ wọn dípò ká sọ pé kọ́lọ́hún yọ́nú sí wọn dípò ká sọ pé kọ́lọ́hún ó foríjì wọn a sọ pé kọ́lọ́hún ọba kọ́mọkẹ́ wọn kó má yọ́nú sí wọn kó má foríjì wọn kó má síjú àánú wò wọn gbogbo ọ̀rọ̀ yẹn pátá ló kó sí abẹ́ làánàtúlọ́hí àlẹ́ yìí. irú èpè yìí òun wá ní òfin ẹ̀sìn mú wá o pé tí ọkọ bá ti lè dìnáì oyún ọkọ la wí o kì í ṣe àlè o gbọ́yé o ìdájọ́ tá a fẹ́ kà yìí láàrin ọkọ àti ìyàwó tí wọ́n jọ fẹ́ra wọn ni o tí aláṣẹ obìnrin yẹn tó fa obìnrin yẹn lé ọkọ ẹ̀ lọ́wọ́ pẹ̀lú ìlànà ṣẹ̀ríà. kì í ṣe obìnrin tó rí oyún he kì í ṣe obìnrin tó ṣe kíni tó rí oyún he tó wá ní tí wọ́n níta ló lóyún ó ní bùrọ̀dá lágbájá ni bùrọ̀dá lágbájá wọ́n pe bùrọ̀dá lágbájá dé ó ní sórí ìrè ọ̀dàrú sọ ọ̀yà wèrè ọ̀ọ́dẹ́ni tó bọ́ sùn màmá ni ó tún wò ó tún wò sùn ó tún ní a bùrọ̀dá lámarin ni lámarin náà tún dé òun náà ní òun kọ́ lòun lóyún ó tún ní hà bùrọ̀dá tàmẹ̀dùn ni so ẹni tó bá mú ọgùn sọ̀ ń gbọ́ obìnrin ẹni tó bá mú ọgùn. So, tó sọ ọ́ di ẹran òbúkọ ẹran ẹran abo ẹran abo abo ẹran. ó lẹ́tọ̀ọ́ láti dìnà oyún ó lẹ́tọ̀ọ́ láti dìnà oyún yẹn ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ṣebí wọ́n ló tẹ́ra rẹ lẹ̀. ìwọ ni ọtẹra rẹ sílẹ̀ bí ewúrẹ́ bí abo ajá gíga mú ọgùn kíkúrú mú ọgùn pupa mú ọgùn dúdú mú ọgùn ọwọ́ àbùṣe gàdá onípupa ni báwo ló ṣe mọ̀ pé pupa ni ló lóyún onídúdú ni báwo lo ṣe mọ̀ pé dúdú ni Yorùbá máa sọ̀rọ̀ kan wípé obìnrin ló mẹni tó lóyún fún ó ní bí ó ṣe jẹ́ o tí wọ́n bá pọ̀ nù o ẹ gbọ́dọ̀ mi yé tí wọ́n bá pọ̀ nù o obìnrin míì ọ̀tọ̀ lẹni tí ó bá sùn ní Monday ọ̀tọ̀ lẹni tí ó sùn ní Tuesday ọ̀tọ̀ lẹni tí ó sùn ní Wednesday ọ̀tọ̀ lẹni tí ó sùn ní Thursday within a week within a week tí àtọ̀ tí àṣẹ aláwo bá gun àtọ̀ lára obìnrin tó sì já sí pé within a week àwọn tó bóbìnrin yìí sùn wọn ò mọ ní ẹyọ kan obìnrin ò lè mẹ́ntún lóyún fún o ìgbà tóbìnrin máa ń mọ ẹni tó lóyún fún obìnrin ó ṣekúṣe ó nígbà tó bá gá sí pé àlè mọ ní ẹyọ kan tí àlè mọ ní ẹyọ kan tó gá pé oṣù tí oyún dúró sí lára. ẹnìkan péré ló gun orí rẹ̀ tí àlè rẹ̀ bá ti pé ìbejì tàbó pé ìbẹta àbò pé ìbẹrin àbò pé márùn àbò pé mẹ́fà ó ti dojúrú o aláwọ̀ nìkan ló kù tí ó yanjú ẹ̀. ìwọ tó bá wá já sí pé oyún zìnà ló o ò lè tì mẹ́nì kankan lọ́rùn ọmọ ti ẹnu ọmọ tá a máa ń sọ pé kò ní bàbá nu ojúlówó ọmọ zìnà nìyẹn lábẹ́ òfin ẹ̀sìn ojúlówó ọmọ zìnà ò nìyẹn lábẹ́ kí ni o òfin ẹ̀sìn. ìyẹn sì ni ọ̀nà àkọ́kọ́ ọ̀nà méjì lọ́mọ máa ń gbà di ọmọ zìnà ìyẹn ni ọ̀nà àkọ́kọ́ tó máa jẹ́ kí ọmọ ó di ọmọ kí ni o àzínà ọmọ zìnà nígbà tóbìnrin bá lóyún láìsí nílé ọkọ oyún tó níyẹn oyún zina obìnrin tó lóyún láì ní gì lórí fún ẹni tó lóyún fún oyún tó níyẹn oyún zina ni kì í ṣe tẹnì kankan nínú àwọn ọkùnrin tọbọ sùn òbí yẹn ọ̀ọ́kàn kírètì orúkọ bàbá kan fún ni ọ̀ọ́kàn kírètì orúkọ bàbá kan fún ni o lè ní <laughs> kálóyìn ọ̀sọ́mọ náà ní Musa o lè pe bàbá rẹ̀ ní Haruna. ká ló sọ ní ká ló sọ ní o eh, lè pè ní rùkọ́yà ọmọ síkírù ọkàn sáwò kankan ó hì ó kankan nínú afẹ́fẹ́ nínú ọkọ̀ tí àwọn ọkùnrin máa jẹ́ torí pé ìlànà ọkọ̀ ni pé ọmọ ọ gbọdọ ní kọ ẹnìkan tá a fi tì sí lọ́dọ̀ àmọ nígbà tọ́rọ̀ ayé tiẹ̀ ti wá rí báwọn tó o farabalẹ̀ kí aláṣẹ rẹ kó yọ̀ǹda rẹ fún ẹni tó fẹ́ mú ọgùn kó tó mú ọgùn àdásí pé ọ lọ heo kankan nínú ọkọ táwọn ọkùnrin máa jẹ o lè pè ní ramatu ọmọ abdullahi ọkùnrin máa jẹ́ abdullahi ọkùnrin máa jẹ́ ma ọkùnrin máa jẹ́ shakiru ọkùnrin máa jẹ muritadọ ọ̀sàwò kọ̀ọ̀kan ìyẹn ní ọ̀nà àkọ́kọ́ tí ọmọ máa ń gbà ọmọ zina ọ̀nà kejì tírú ìṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀ sí obìnrin tó wà nínú ilé ọkọ àpòbí tó wà ní ọkọ náà wọ́n bẹ nínú wọn tí máa ń yan àlè tí máa ń yan àlè sàǹsàn tó dá sí pé ọkọ ọkọ rẹ̀ tí wọ́n fi fún àti abániọ́ọ̀nù ni wọ́n gbọ́ jẹ́ mánéjìmẹ́ǹtì wọ́n kàn jẹ́ management lórí òun nìkan. tí aláwọ̀ bá bù ọ́ láṣìírí láyé ọ́ láǹfààní àti gbé ọmọ ọba fọ́sùn ọlọ́run bù ọ́ láṣìírí nù. ọ́ láǹfààní àti gbé ọmọ ọba fọ́sùn tó bá bù ọ́ láṣìírí láyé yóò tù lọ́rùn o àmọ́ nílé ayé ó rì tì mọ́ baálé rẹ lọ́rùn tọmọ yín náà ni ẹ sì ní òjọ yín ẹ mọ bọ̀dá kan báyìí bọ̀dá mi kan báyìí bọ̀dá mi àgbà tí mo ló ti kú un òun lọ́jọ́ ọkọ náà tó àwọn ọmọ pé bọ̀dá rẹ̀ àgbà tó kú ní ìdámọ̀ àìdámọ̀ yín ni ah iku, iku doro, iku doro. àìdámọ̀ yín ni bẹ́ẹ̀ sì ni àwọn òbí tó bí ọmọbìnrin yóò ti mọ̀ wípé irọ́ lọ́mọ àwọn ń pa fọ́kọ rẹ̀ wọ́n ti mọ̀ wọ́n yà dákẹ́fẹ́ mú yọba ló lọ bẹ́ẹ̀ yọba fomi ló lọ bẹ́ẹ̀ nílé ayé tọba wa dọjọ alikiyama ní gbangba alikiyama ẹni tó lóyún ọlọ́wọ́n mú jáde. obìnrin tó wà nílé ọkọ tí ìyàwó ẹ lóyún mọ lára tí ọkọ gbójú kúrò ń bẹ̀ tí àwọn cover up àwọn packaging tó bu ọmọ yìí láṣìírí tó bẹ́ẹ̀ gẹ́ tí ọkọ kò fi fura mọ̀ nánà ní ọ̀nà kankan. ìgbà míì ń bẹ tó dá sí pé àlè ni ó lóyún ó jọ ìgbà míì ń bẹ tó dá sí pé ni ó ní oyún ìyá ọmọ lọmọ ó jọ ló wá sọ pé kì sọmọ rẹ obìnrin lóyún mọ́kọ ẹ̀ lára nígbà tí ẹ dákun ta ló súnmọ́ kí structure jọ bí ò jẹ́ ìyá rẹ̀ èmi ọkàn rọ̀ ọ́ ni pé kò jẹ́wọ́ nílé ayé sọ́rẹ́sìn ilé ayé tó o bá ṣe láàrin ọdún kan atẹ́gùn ó gbé lọ àbí tó bá kọ́kọ́ ṣẹlẹ̀ àwọn yóò kọ́ ha ha ha nígbà bá fi rí bí ọdún kan àwọn tó kọ́ ha ha ha wọ́n ti máa gbàgbé ẹ̀ àmọ́ hmm, tí o bá jẹ́wọ́ tí baálé rẹ tọ́ka ọmọ ìkún ọmọ and fortunately ọmọ yóò tún wá wùwà ọmọ àlè kì í ṣe gbogbo ọmọ àlè ni mo wùwà ọmọ àlè kì í sì ṣe gbogbo ọmọ ọkọ ní mọ́ wù ọmọ ọkọ tọ́mọ bá fẹ́ bo ẹ̀dá láti rí ilé ayé ọmọ yóò jọ̀yẹ́ ẹ̀ nírìísí ó lè jọ ẹbí ìyá rẹ̀ kan tí ọkọ ìyàwó mà kódà ó lè jọ ọkọ nírìísí ó lè jọkọ tí ó jọ ọkọ. tètítètí ṣùgbọ́n ìwọ ìyàwó yìí mọ̀ wípé abánirọ́ọ̀nù ló ní ìwọ mọ̀ torí kó jẹyọ kan lábánirọ́ọ̀nù yẹn ó sì mọ̀ bọ́ba dọjọ́ gangan sọ o yóò lágbára o agbára rẹ ò ní ká o. so àṣírí ọmọ àlébò ń bẹ̀ nù ibi tí bàbá bàbá ẹ̀ ibi tí ọkọ ìyàwó tó bá ti wá yarí tó ní rárá mo mọ̀ gbà tá a so yìgì oyún eléyìí pẹ̀lú ìṣirò tí mo sí i o ti lóyún tí mi ò mà torobìnrin mi ń bẹ tó bá lóyún àìsàn tí máa sábà ṣe obìnrin tó bá kọ́kọ́ lóyún níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó lè má ṣe ó lè má ṣe kì í ṣe gbogbo wọn ní máa ṣàìsàn oyún ọlọ́run fún wọn ní immunity jura wọn lọ. Okay? àmọ́ ibi tí ọkọ ìyàwó bá ti fọnmú káì tó fọnmú tí ìyàwó tó fẹ́ fi ìtìjú kárùn òun náà wàá takú yóò takú mọ́kọ ẹ̀ lọ́wọ́ baálé mi ẹ̀yin lé lọ́mọ yìí ìyìn kankan lẹ́yìn yìí ẹ̀yin lẹ jábàálé mi tó ń to gbogbo ẹ̀ mọ́ra wọn ah. ọkọ fọ́nmú ìyàwó takú ìjẹ́sì sọ ni wípé ìgbéyàwó yẹn kó túká pẹ̀lú èpè ìyẹn ni mòódù tá a fẹ́ dìskọ́sì ìgbéyàwó náà kó ṣe kí ni kó túká with immediate effect kò wá ní túká wọ́rọ́wọ́ kì í sọ̀rọ̀ pé ẹ̀yà a máa lọ lé yín bẹ́ẹ̀ rárá o èpè ni wọ́n fi jọ túká o kí ló fà á tí ó fi la èpè lọ èpè tí ń túmọ̀ sí pé ẹni tó bá jẹ̀bi ẹ̀sùn kò ní rí yọ́nú ọlọ́run kò ní rí kí ọlọ́run kò ní ráforíjì ọlọ́run lọ́jọ́ lìkìyàmà ohun tó fà á rèé o. Islam ò fẹ́ kí ọkọ tí ò dá lójú pé oyún yìí kì í ṣe oyún tòun Islam ò fẹ́ kó o sọ̀rọ̀ sọ̀ǹgbọ́n. So, kò dán lójú ọkàn wò pé ah ọmọ yìí èmi ò pupa ọmọ yìí sì á pupa ó ṣeé ṣe kó gá sí pé ìyá láyà rẹ kan pupa àbí bàbá ńlá rẹ kan pupa sọ̀ǹgbọ́ <laughs> tí ò ti dán ọ lójú dákun má fi ẹ̀sùn kàn ìyàwó rẹ pé wọ́kọ́ ló lóyún. oní nínú ẹbí yín ẹ máa ń bí àbíjọ pé ẹ̀gbọ́n rẹ tó bímọ àbíjọ ló bí sísẹ̀ tó bímọ lé ọkọ gan àbíjọ ló bí ìwọ́sẹ̀ á bí ọmọ tí ò ní jọ ìwọ obìnrin yìí mi ò lérò pé mi mo lo ọmọ ilé yìí o ó gbèpè. ọgbà kí ni èpè èpè tí ṣètọ́nù mọ́ gbà ọgbà èpè tí fíráùnù mọ́ gbà ọgbà èpè tí amánà mọ́ gbà ọgbà èpè tábù lábì mọ́ gbà ọ̀foríkó ọ̀rọ̀ mi sọ̀rọ̀ tọ́wàá sọ ayé ọmọ di rádaràda oní òfojújọ́ oní òfẹsẹ̀jọ́. oní òfàwọ̀jọ́ oní ah, oní ewetí rẹ̀ ẹ rí pé tí etí tiẹ̀ ó ju etí bàbá rẹ̀ etí ọmọ tiẹ̀ ò wá jọ ọ́ ló fi àyánu padà ló fi wá sọ pé ìwọ kọ́ ló lóyún ìwọ kọ́ ló ní ọmọ ò ní lọ bẹ́ẹ̀. ò ní lọ bẹ́ẹ̀ o ìwọ obìnrin náà tọkọ rẹ sì ń fẹ̀sùn kàn tó jẹ́wọ́ sórí tó bá jẹ́wọ́ ò ní bẹ́pẹ̀ lọ but tó o bá ti jẹ́wọ́ èpè tí fíra ọ̀nà gbà ìwọ náà gbà. èèyàn méjì ò gbọ́dọ̀ jiyàn lórí oyún ọkọ àtaya àfi kẹ́nìkan wà lórí òdodo kẹ́nìkan wà lórí irọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. níwọ̀n ìgbà tó bá ti wá dá ọ lójú wípé ẹ̀sùn tó fi kan ìyàwó rẹ òdodo ni bísímìláì èpè bẹ̀rẹ̀ nu o. níwọ̀n gbà tó bá ti dá ìwọ náà lójú ìwọ ìyàwó wípé àníṣe ọkọ rẹ ò ní abánirọ́ọ̀nù ò lọ gbé oyún wá láti ìta wálé bisimilayi èpè bẹ̀rẹ̀ nù. kò sí ẹ̀rí tó sọ fún wa wípé ìrísí ọmọ. ọ gbọdọ jọ bàbá rẹ̀ ká tó lè sọ pé ló ọmọ òun kò sẹ́rìí ẹ kò sí ẹ̀rí ẹ̀ ẹ sínú làánà ṣètọ́nù ó kórè ẹ sínú làánà kò bọ́ ń kò bọ́ bẹ̀. haman ó kó rẹ̀ sínú ìlà náà kò bọ́ ń bẹ́ẹ̀ àbú láhábì náà kó rẹ̀ sínú ìlà náà kò bọ́ ń bẹ́ẹ̀ dákun arákùnrin arábìnrin má kóra rẹ̀ sínú ìlà náà ọ̀rọ̀ tó lágbára la fẹ́ sọ yìí. tí ọkọ bá ti dá òtú pé òun ló ń ní ọmọ tí ìyàwó takú pé òun ló ní ẹnìkan ó di ẹni ìkẹ́ ẹnìkan ó di ẹni ìparun nínú àwọn méjèèjì ẹnìkan ó di ẹni kíni ẹni ìkẹ́ ẹnìkan ó sì di ẹni ìparun. àní kò sẹ́rìí pé ká bímọ kọ́ ọmọ jọ wá nírìsí kò sẹ́rìí ẹ̀ sáà ti bí ọmọ kó jọ èèyàn ni. sọ ngbọ ngbọ ọ̀ ń gbọ́ torí ngbà gbà tó sọ pé ìwọ kúrú bóòlù sì lè bí ọmọ tí ó ga àbí ìwọ ga bóòlù sì bá ọmọ tí ó kúrú tàbí ìwọ lómi lára ó sì á bí lẹ̀pa tàbí ni ó sì á ọ̀rọ̀ bọ̀. orí òṣùwọ̀n wo ló gbélé àhántà kọ́ọ̀lìkún amílá ìwọlé ẹlẹ́dàá ni àbí àlọ́. ohun tí ò sí ní ìkáwọ́ ní rẹ báyàwó rẹ sùn ní bẹ níkàwọ́ ni rẹ sọ ń gbọ́ súnmọ́yàwó rẹ ló wà níkàwọ́ ní rẹ dúdú lọmọ ó jẹ́ ni pupa ni ó jẹ́ ni àfin ni ó jẹ́ ni òbí àfin ló bá ní a ọ sọ bí o ti gbé oyún ìwá o nínú ìtàn nínú ìtàn wa gbogbo ìdílé wa kò sí àfin ẹyọ kan bẹ ọba kóyàwó ẹ sínú wàhálà ó ní kò ṣẹlẹ̀ rí bí àfẹ́rí nínú ìran yín tẹ́ bí àfẹ́rí nínú ìran yín ẹ ti bí náà nù pé ẹ bí ríhun kì í láti láti fi ọmọ yẹn àwọn tí wọn ò bí rí nínú ìran wọn ẹnìkan náà ní ọkọ àwọn tí wọn ẹnìkan ní ọ̀kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ mọ́ forí pépè ọ̀rọ̀ ẹ̀sùn ṣìnà kìí máa ṣe nǹkan yẹpẹrẹ ọmọfẹ́ tánìsì méjì ìyàwó mọ̀ nìyẹn ọmọfẹ́ bà lórúkọ jẹ́ mọ̀ nù ọmọfẹ́ fi ẹ̀sùn tí wọ́n fi ilẹ̀ lóko pa tó gbà kó ń gbé oyún ṣìnà ni ọmọ fẹ́ fi kàyàwó ẹ̀ nìyẹn à ẹni tó bá disown ọmọ rẹ̀ láì lẹ́tọ̀ọ́ ọlọ́run ò ní yọ́nú sí i ọlọ́run ò ní yọ́nú sí i má disown ọmọ rẹ láì gà sí pé o ní èrì tó yanjú lọ́wọ́ ẹ onímọ̀ pe ọkùnrin kan lórí fóònù wọ́n máa ń pe ọkùnrin kan lórí fóònù oníbóyá ọkùnrin ló ní ọmọ ah! ṣé máa bára wọn sùn lórí fóònù bá náà ni ṣé fóònù ti débi pé tọ́ba ti pe ọkùnrin ọlọ́kùnrin lórí fóònù lóòótọ́ ni pé kó o pe ọkùnrin ọlọ́kùnrin lórí fóònù ò dáa ó ti wà nílé ọkọ kí ló ń bọ́kùnrin ọlọ́kùnrin sọ̀rọ̀ sí i ṣùgbọ́n ǹjọ́ ti wá wọ pé kó wá sọ pé ọmọ yìí o kì í sọmọ rẹ̀ tọ́ ọ bá ti rí hundred percent ẹ̀rí dákun máa tọ́jú ọmọ lọ ní o ẹ̀sìn sí ọmọ yẹn mọ́ ọmọ rẹ ní o obì tó wà nílé ọkọ tó gboyún láti ta ọ̀gbọ́dọ̀ mi yé tí ò jẹ́wọ́ tí wọ́n kò sì ní púrúfù lọ́wọ́ ọmọ rẹ ni. obìnrin tó ṣe tó gbóyún wá láti ìta tí ò jẹ́wọ́ tí ìwọ ọkọ tó ní hundred percent ẹ̀rí lọ́wọ́ ọmọ ta ni ọmọ rẹ ni o obìnrin tí ò sí nílé ọkọ kankan tó lóyún ni ò ní bàbá o gbọ́ yé dáadáa o obìnrin tí ò sí nílé ọkọ tó lóyún nígbà tí èsè Màríà yá Jésù ó ṣe lóyún láìsí ní ọkọ Màríà yá Jésù nìkan lẹni tí ò sí ní ọkọ tó lóyún tí oyún ẹ̀ sì jẹ́ oyún mímọ́ tí kìí ṣe oyún àgbèrè ẹni ọ̀dọ̀ obìnrin láyé tálíkì àmọ́ òfin dé tó o bá ilóyún láìsí ní ọkọ oyún sì náà ni ẹni obìnrin láyé ó sì ń lé ọkọ wá lóyún oyún sì náà ni oyún yẹn ni kò ní bàbá kódà sẹ́nìkan bá wá kílèmù rẹ̀ wọ́n lè lè dànù pé tá ń fọmọ fún ọ ọmọ pé ipò tó wà ni pé òbúkọ ní ọ ọwọ́ á bá abo ẹran sùn abo ẹran wá bímọ tán ọwá òbúkọ wá yọ ẹni tó lò òbúkọ ọwá yọ egúsí alágbò ẹran yìí pé a sì kú ewu ọmọ o ọmọ tí ẹran yín ọmọ tí ẹran yín bí òbúkọ mi lónìí níbo wọn ti máa ń ṣerú ẹ ìyá tó labo ẹran òun ló ní kíni ìdí inú tó fi ga sí wípé kò sí olóòbù kankan tí ó lọ bá aláàbò ẹran pé kó bóun kó ọmọ ipò tí ẹ̀sìn gbé ọ sínú òbúkọ ní ọ ipò tẹ́sìn gbé ọ sí nìyẹn but èyí tó wà nílé ọkọ tó ímpọ́tì oyún láti ta sọ́sọ́ rẹ̀ di ímpọ́tà nínú ilé ọkọ ìwọ ọkọ tọ́ọ̀bà wa tún wá ní hundred percent àmọ̀dájú lórí oyún yẹn má fojú burúkú wo ọmọ yẹn o ìbá àmọ́jọ ìbá àmọ́jọ bàbá rẹ ìbá àmọ́jọ ìyá rẹ ìwà àtọ̀nà ẹ̀jọ́ ládéhùn wípé ọmọ tó mọ bí ọmọjọ o yakhluqu man yasha wa yusawwiru man yasha ọlọ́run ọba máa dá ní tó bá wù ni ó sì máa yàwòrán ẹnì kọ̀ọ̀kan bó bá ṣe wù ú. ní àsìkò ànẹ́bí sallallahu alayhi wa sallam ọkùnrin kan wọ́ ìyàwó ẹ̀ wá bá ànẹ́bí ó ní ẹ bá ń bí léèrè ibi tó ti rí ọmọ eléyìí ìyàwó ní mi ò ṣe sì náà ìwọ ló ní baálé mi ọmọ rẹ níyì à ó ní ànábì wu ọmọ yìí dáadáa dúdú lélẹ́yìí funfun lèmi funfun nìyá rẹ òun ni lárúbáwá àkọ́kọ́ tó kọ́kọ́ bí dúdú. tí ó ká sí pé bàbá ó jẹ́ funfun ìyá ó jẹ́ funfun òun ó wà bí dúdú kó o lè mọ̀ wípé àníṣe o ò lè fi pọ́mọ òòjọ́ ní ìrísí ní àwọ̀ ní ìṣesí o ò lè fi disown ọmọ rẹ. ànábì wa ní sallallahu alaihi wasallam ìwà arákùnrin ṣé nítorí pọ́mọ rẹ dúdú ló fi ní kì í sọ ọmọ rẹ ó ní bẹ́ẹ̀ ni ha sallallahu alayhi wa sallam anabi ni ṣe ń sin ẹran lé yín ó ní bẹ́ẹ̀ ni ìyá àwọn ń sin ẹran kí ni àwọ̀ ẹran yẹn ó ní dúdú ni anabi wa sọ di mímọ̀ fún wípé lára dúdú àwọ̀ ẹran ìyá rẹ lọ́lọ́run ti ṣẹ́ẹ̀dì sí ara ọmọ rẹ sọtúbọ ẹran tí wọ́n ń sìn tí ìyá tiẹ̀ ń sìn tó jẹ́ dúdú ẹ́ dúdú yẹn lọ́lọ́run lọ́lọ́run fi ṣẹ̀dá ọmọ rẹ̀ sọ di pé ó ju tẹkinọ́lọ́jì lọ. tá a bá ń sọ fún ọ pé ànábì ni ọ̀gá sáyẹ́ntìsì sallallahu alayhi wa sallam ara ẹ̀rí ẹ̀ nu kì í ṣe sáyẹ́ntìsì but ọ̀gá ni fáwọn sáyẹ́ntìsì ọ̀gá ni fún àwọn medical scientist. àṣé àtúnlẹ̀ bí ọmọ tí ó tún jọ àwọ̀ ẹran tá à ń sìn nínú ilé. bẹ́ẹ̀ ni ṣe ṣe aṣágáfùrù láàánú bó ṣe ń gbọ́mọ rẹ lọ́nu. wọ́n wá ní ìwọ́ pupa ọmọ ẹ dúdú oníbo ìyàwó ẹ ti gbé wá níbi ó ti gbé wá ọ̀run ló ti gbé wá ọ̀run ló ti gbé wá ọjọ́ lọ́mọ wọn ara rẹ èpè ń bẹ tó ṣẹ̀ ń kà jáde èpèlẹ́ fi túká tọkùnrin bá fi lè di sóònù ọmọ rẹ̀ tíyàwó sì takú pé rárá ìwọ ló lọ́mọ èpèlẹ́ fi túká àwọn tírú ẹ ṣẹlẹ̀ sí lásìkò àdéjúwa Muhammad sallallahu alayhi wa sallam la fẹ́ kà jáde kọ́ ọmọ tẹ́tí gbọ́ gbogbo tí mo ti ń sọ bọ̀ pátá mo fi ṣe introduction kó o lè gbọ́ àwọn àdìsí ta fẹ́ kà yìí kó lè gbọ́ wọn yé ó ṣeé ṣe kí ìwọ náà ti máa sọ pé ọmọ kan nú ọmọ rẹ òjọ́ o torí ṣètọ́ ni òfin lọ́rùn lẹ́ o òfin lọ́rùn lẹ̀ pàápàá yóò ṣe fi lọ́rùn lẹ̀ àwọn tó fi lọ́rùn lẹ̀ ni àwọn kírísítẹ́nì ṣètọ́ ni ìfún wọn lọ́rùn lẹ̀ ọ̀rọ̀ wọn ti já ojú kan ó fi àwọn yẹ̀wùdí lọ́rùn lẹ̀ ọ̀rọ̀ wọn ti já ojú kan ó fi àwọn ọ̀ṣẹ̀bọ lọ́rùn lẹ̀ ọ̀rọ̀ wọn ti já kan ọwọ́ adójú láwa mùsùlùmí pé sẹ́yìn yìí ẹ fẹ́ wà lìjẹ́ náà ń fòrú ẹ̀mí yìí ń fòrú ẹ̀mí yìí. Hadis 360 An Sa'id Ibn Jubair قال su'ilitu anili mutala inaini alimutala inaini fi imuratin fi imu fi imurati musab ayufarraku bainahuma. قال فما دريت ما أقول فمضيت إلى منزل ابن عمر بمكة فقلت للغلام استأذن لي قال innahu qailun fasamiya sauti qal qala ibnu jubair kulitu na'am qal udkhul fawallahi ma jaa abika هذه الساعة إلا حاجة فدخلت فإذا هو مفترش بارضاء متوسد وسادة حشوها ليف حسبها ليف قلت أبا عبد الرحمن المتلاعنان أن يفرق بينهما قال سبحان الله نعم إن أول mansaala anzalika fulan ibnu fulan qol ya rasul allah ara'aita an law wajada ahaduna imra'atahu ala fahisha كيف يصنع إن تكلم تكلم بأمر عظيم وإن سكت سكت على مثل ذلك قال فسكت النبي صلى الله عليه وسلم falam yujibu falamma kana ba'da dhalik ataahu faqal inna alladhi sa'altuka anhu qadib qad ubtulitu bihi qad ubtulitu bihi فأنزل الله عز وجل هؤلاء الآيات في سورة النور والذين يرمون أزواجهم فتلاهن عليه ووعظه وذكره وأخبره أن عذاب الدنيا أهون من عذاب الآخرة قال لا والذي بعثك بالحق ما كذبت عليها ثم دعاها فوعظها وذكرها وأخبرها أن عذاب الدنيا أهون من عذاب الآخرة قالت لا والذي بعثك بالحق إنه لكاذب فبدأ برجل فشهد أربع شهادات بالله إنه لمن الصادقين والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين ثم سن بالمرها فشهدت أربع شهادات شهادات بالله إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين ثم فرق بينهما mo sọ síwájú nínú ìfárọ̀rọ̀ mi lórí àkọlé yìí wípé ìgbéyàwó ọlọ́run fẹ́ dáàbò bò ni èso rẹ̀ ò gbọ́dọ̀ rújú ìgbéyàwó tó bá wá di pé ó fẹ́ túká ó lè túká lẹ́rọ̀ ìgbéyàwó tó bá túká lẹ́rọ̀ ní máa ń jẹ́ nípasẹ̀ tọ́lák tàbí nípasẹ̀ húlù. ìgbéyàwó tí ó bá gba ẹ̀rọ̀ túká yóò wá gba ilé túká ọ̀nà ilé náà ni pé wọ́n fi èpè èpè gbígbóná èpè ńlá wọ́n fi túká àti wá kẹ́kọ̀ọ́ síwájú lórí ìtúká ẹ̀rọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ wa kan ìtúká ìle ọlọ́run àdìsí ta fẹ́ ká yìí mọ̀jẹ́ àká o mọ̀jẹ́ ó sí wa o nínú ẹbí wa o. an Sa'id ibn an Sa'id ibnu Jubair látọ̀dọ̀ Sa'id ọmọ Jubair kọ́ọ̀l ó sọ pé suhilitu anili mutala inaini mo béèrè béèrè nípa tọkọ olùṣẹ́biléra wọn méjì náà Saidi òun ló lọ bá ẹnìkan ó wá ń béèrè béèrè nípa alimutala ìnáyíní fi ìmúra ti musa ab ó ń béèrè béèrè nípa tọkọ tí ìyàwó méjì kan tí wọ́n ṣẹ́bi léra wọn tí wọ́n fi túká tí wọ́n ṣẹ́bi léra wọn nígbà tí ọkọ dìná oyún tàbọ̀ ọmọ tó bí tí ìyàwó takú pé ìwọ ló ní oyún ìwọ ló sì ní ọmọ fi ìmúra ti musa ab ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní àsìkò tí Musab ọmọ Umairu tó wà lórí ipò àṣẹ nínú ìlú wọn Saheed wá ń béèrè pé òun gbọ́ pé tọkọ-tìyàwó kan o wọ́n ṣẹ́bi léra wọn lórí lórí ọ̀rọ̀ oyún lórí ọ̀rọ̀ ọmọ ohun tó ń wá fẹ́ béèrè ni pé ayùfáràkù bainahuma sáàtù wọn ká lẹ́yìn èpè àbí wọ́n ṣẹ́bi tán wọ́n tún máa kọ̀ntínú márèèjì lọ ìbéèrè rẹ̀ nu ṣé wọ́n máa tú wọn ká lẹ́yìn èpè gbóná yẹn ni tàbí wọ́n tún máa kọ̀ntínú ìgbéyàwó wọn lọ. astagfirullah suhilitu saheed ọmọ jubairu ni wọ́n bi èmi léèrè òun gẹ́gẹ́ ní bi léèrè fíìlù majhul kì í ṣe màálùm ìtumọ̀ àkọ́kọ́ tí mo kọ́kọ́ tù ní ìtumọ̀ sàálìtù nítòsí wà ní tíyà ní suhilitu tọ́wọ́ gẹ́ sàálìtù mo béèrè nu. No tó bá jẹ́ sùhílítù wọ́n bi mí léèrè nìyẹn sọtiyé èwo mo tú bẹ̀ látọ̀dọ̀ Saheed ọmọ Jùbáìrù kí àlọ́ ìyọnu sí ọ sọ pé wọ́n bi mí léèrè correct wọ́n bi èmi Saheed ọmọ Jùbáìrù Saheed ọmọ Jùbáìrù táàbì yìí ni wọ́n wá bi òun léèrè nípa àwọn olùṣẹ́bi méjì náà ní àsìkò ìjọba musab tí wọ́n ṣẹ́bi léra wọn lórí ọ̀rọ̀ oyún àtọmọ wọ́n wá bí léèrè pé ṣé ń gbà wọ́n ṣẹ́bi tán ṣé wọ́n tú wọn ká pé ẹ̀yin méjèèjì ẹ̀ ṣe ọkọ àti àyàmọ́ kọ́ọ́lù Saheed wa sọ pé fàmọ́ dàrá ìtumọ̀ hakúùl èmi ò wá mọ tí màá sọ mi ò mọ tí màá sọ mi ò nímọ̀ rẹ̀ ṣé wọ́n tú wọn ká àbí wọn ò tú wọn ká. fámọ̀dọ́ ìtù ìlà máa ń zilè ibùnú umaru bíi mẹ́ka mo wá lọ sí ilé ọmọ umaru ní mẹ́ka ọmọ umaru onílé kan ní mẹ́ka mo wá lọ sílé rẹ̀ torí ìbéèrè ẹyọ kan ó kú òní Mọ̀dínà ó lọ sí Mọ́kà áwàsì mélòó ní láàrin Mọ̀dínà àti Mọ́kà ten hours lónìí ni o táyé di ayé luxurious bus lásìkò náà ẹ̀sìn ni o ẹ̀sìn ni o. aláwọn sàbí tẹ wọn ìṣègbè wa níbi níbi ká wá mà ìbéèrè ẹyọ kan nítorí ìbéèrè ẹyọ kan ó kú ọmọdínà ó sì wá sí mọ́kà ẹni tó mọ̀ kó nímọ̀ yẹn ọmọ kì í mọ́kà ló wà òun náà Abdullahi ibùnà Umar ó wá lọ bá a. fàkúlìtù lìlì gùlám mo wá sọ fún ọmọ ọ̀dọ̀ ẹrú rẹ̀ kan tí ó wà lẹ́nu ọ̀nà pé ìstáàzìlì bá mi tọrọ yọ̀ǹda lọ́dọ̀ ọ̀gá rẹ̀ mo fẹ́ wọlé. bá mi tọrọ ìyọ̀ǹda lọ́dọ̀ ọ̀gá rẹ̀ Abdullahi Umar ọ̀gá rẹ̀ ni Abdullahi ibn Umar bá mi sọ fún un pé mo fẹ́ rí mo fẹ́ wọlé. kọ́ọ́lù innahu qailun ẹrú yìí nínú èdè tí ó jẹ́ di àpọ́nlé tí ànábì ní ká máa lò fáwọn ẹrú nínú èdè lárúbáwá ó pé ká pè wọ́n ní gulam gulam boy ní jẹ́ gulam boy ok dípò tó fi pè ní ẹrú yorùbá náà sì gbà bẹ́ẹ̀ yorùbá ní ta bá ka ẹrú inú ẹrú ó bàjẹ́ bọ̀tọ̀ ń sí bẹ́ẹ̀ yorùbá ò ní èdè míì tí ẹ máa lò fún kíni ẹrú àfi ẹrú but ànábì kọ́ àwa wípé dípò tó fi pè ní ẹrú pè ní gulam tọ́bájọ́bìnrin pè ní járíyà so that ọmọ ẹnìkan náà ló náà ṣe ńgbà bá ń nìkan pè lẹ́rú nínú ilé ọ̀fẹ́ pè ọmọ ọ̀pọ̀ òpè lọ́mọ ńgbà ọ̀fẹ́ pè ẹrú òpè lẹ́rú inú rẹ̀ Islam ṣe du ẹrú nínú. máa dà àwọn tí ń bá ti ń yà sí i máa dì mú o torí àdìsí tí ó sọ bẹ́ẹ̀ a lè má kà nínú múdà o. arákùnrin wa sọ fún pé innahu qahilun à ọ̀gá mi ó ń sun oorun ọ̀sán lọ́wọ́ oorun tí a máa ń sun láàrin lúrí àti asri ó ń sùn lọ́wọ́ ok fàṣẹ́mi àsáùtì abdullahi bunu umaru ó wá gbọ́ ohùn mi láti inú yàrá. kọ́ọ́lù ó wá sọ pé. Ibn Jubair ṣé Saheed ọmọ Jubairu nìyẹn kulitu nam mo ní bẹ́ẹ̀ ni sa èmi ni kọ́ọ̀l ọ sọ pé odukul wọlé ìwọ náà sì máa ń darú mọ́ mi lójú lẹ́ẹ̀kọ̀ọ̀kan nu tí n bá fẹ́ sunrun ọ̀sán ẹlòmíì ti ẹlòmíì ti já ọgbọ́n mi ó ti mọ̀ pé ní pásẹ́ẹ̀tì ó sì mọ̀ pé àsìkò oorun ni mo ní ẹ bá fẹ́ rí mi kó wá rí mi yọkàn pè mí lórí fóònù ni yọkàn ní abu mo ti wà mọ́sálásí. Hmm. fáwọlọ́ọ̀ì abdullahi bùnú mọ̀rù wa sọ pé mo fi aláwọ̀ búra mọ já àbí kàhábì sáà kò sí nǹkan náà tó mú ọ wá ní àkókò yìí ilá hájà àfi bùkátà kan kèsìpò kèsìpò ṣeré wá bùkátà kan ló gbé ọ wá. màá wá gbọ́lá fún bùkátà tiẹ̀ lórí bùkátà tèmi. fátà mo bá wọnú ilé lọ́ba. fàyídà hùwà mùftẹ́rì sún bàrídà àtàn bàrídà àtàn mo wọlé mo bá a tó tẹ ara rẹ̀ sílẹ̀ lórí ìtẹ́ lórí ìtẹ́ ẹ̀yìn ràkúnmí ìtẹ́ tí wọ́n máa ń gbé sórí ràkúnmí òun ló tẹ́lẹ̀ bíi rọ́ọ̀gì òun ló wà lórí ẹ̀ mutawasidun ó wá lo pílò ó lo ìrọ̀rí pílò náà wisadatan hashiwuha lifun ṣe rí ìrọ̀rí rẹ̀ yìí fùlùfùlù ọ̀wá ẹ̀mọ̀ tí ń pè ní fùlùfùlù ọ̀wá kíní a máa fi ṣe kéjì ń jọun kéèjì ẹyẹ ń jọun ó ní wọ́n pieces ni wọ́n kó sínú ẹ̀ ònìfúlú ọ̀wà ó tún jẹ́ ká mọ̀rú pílò tí Abdullahi bunu ó mọ̀rú lò ó ó fẹ̀gbẹ́ lé ilẹ̀ ẹlẹ̀ ó gbórí lé pílò. mo wọlé kúlìtù mo sọ pé abba abdulrahman baba abdulrahman ni o alimutalayin náà ni ọkọ ti ìyàwó méjì tí wọ́n ṣẹ́bi léra wọn lórí ágúmẹ́ǹtì ọ̀rọ̀ oyún tàbọ́mọ ayùfáràkù bẹ́ẹ̀ ṣáàtù wọn ká. ọkọ lóun kọ́ lòun lọ́mọ ìyàwó níwọ̀n ló ní ọ̀rọ̀ sì di pé kí wọ́n fúnra wọn ní rẹ́ṣúà kí wọ́n fúnra wọn lépè tẹ́lẹ̀ wá fúnra wọn lépè tán ṣé wọ́n á túká kọ́ńkálukọ́ mọ báláyé tiẹ̀ lọ kọ́ọ́lù subhanallah abdullahi abunu umaru sọ pé lọ́wọ́ ìyẹn ni pé ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó lágbára ni o ìbéèrè tó lágbára ni o torí pé a máa ń ṣọ́ra fún ìṣẹ̀lẹ̀ náà a máa ń ṣọ́ra fún o anyway naam bẹ́ẹ̀ ni tá a máa ti ṣépè tán ìyàwó páàkì ẹrù ẹ̀ yọ padà síbi tó bá ti wá naam lẹ́yìn èpè ìtúká lọ́kàn so ti rí báwọn wípé nínú ọ̀nà tí ìgbéyàwó máa ń gbà túká ìkíní jẹ́ tí wọ́n bá sọ fún ọ pé ọ̀nà mélòó níyàwó máa ń gbà túká ní ìsìláàmù ọ sọ pé ọ̀nà mẹ́rin ni ọ̀nà mélòó ọ̀nà mẹ́rin ni ọ̀nà àkọ́kọ́ atolak ìyẹn tó bá dá sí pé ọkọ ló pronounce pé mi ò fi ọmọ ọ̀nà kejì àlùkùlù ìyẹn tó bá gá sí pé ìyàwó ló ní kí ọkọ ó yọ̀ǹda òun kò mọ bá tòun lọ ọ̀nà kẹta ni alian ìyẹn tó bá gá sí wípé argumenti wáyé lórí ọ̀rọ̀ oyún tàbọ̀ ọmọ wọn wá ṣẹbi léra wọn lórí wọn á ṣe kí ni wọn á túká wọn wá ku ọ̀nà kan lẹ̀ òun náà ni alifasikh kí ni mo pè é fàá sin kọ́ alifasik fásikù ni court order ilé ẹjọ́ ilé ẹjọ́ ó lè tú ìgbéyàwó ká nígbà tí nígbà tí ọkọ bóyá ó ń ṣàbòsí sí aya. Si Aya wa gọ̀ ọ́ àwọn ẹbí wa fẹ́ mú kúrò ní ibẹ̀ ọ́sà wa takú ó ní ẹjẹ́ kò ń jẹ́yà kú. kíní mà ti lè di lọ wọn àgbà ilé ẹjọ́ lọ ilé ẹjọ́ ní àárọ̀ wọn lọ́wọ́ ní òfin ní disu atayanyan lọ́kọ ìyàwó alábòsí òfin ní máa pariwo ẹbí ìyàwó káàkiri pé ẹ fún mi níyàwó ẹ tún gbàyàwó ní ọwọ́ mi tàbí nídàkejì kíyàwó jẹ́ alábòsí kó ti dé orí ọkọ ẹ̀ mọ́nú agolo hmm? ó ti yí ọ yí ọ kó ti dé mọ́ kó ti jáde sí i wọ́n ga sí wípé gbogbo. ìyà ni ó fi máa jọkùnrin o ọkùnrin ó sì máa mú mọ́ra títí ó fi tà tán ráúráú. àwọn ẹbí ọkọ wọn wà tí a fura mọ̀ wípé ọmọ àwọn ti jẹ ẹ̀fọ́ ah <laughs> ìsàbùmọ̀ kọ́ o. àṣé àìnímọ̀ rẹ ni òfin ní pírọ́blẹ́mù àìnímọ̀ rẹ ni. ìyàwó tó sọ ọpẹ ẹ di gbẹ̀wù dání ọkọ òun ò ní kọ̀ ọ́ lẹ̀ òun náà sì ní sọ pé òun ò ṣe mọ́ fọ́kọ ilé ẹjọ́ lọ̀rọ̀ kàn wọ́n àgbẹ̀jọ́ lọ sí ilé ẹjọ́ ẹ bá ní gbọ́ ọmọ wa ó ti di gbẹ̀wù dání ó ti di dìdìrín tó bá sì gà sí pé ọkọ lálábòsí ẹwù ayé ọmọ wa ó ti keegun yẹ̀lì bàbá ló bù láṣìírí ẹni kí obìnrin tó bá jọ lọ́pọ̀ obìnrin kó wò ó tí ẹ ti ta ó ń sàárẹ̀ bí irú àwọn obìnrin tẹ́ ẹ lọ kó ní ọ̀dọ̀ ilẹ̀ rọ̀ títí wọ́n ti ta lábẹ́ gẹ̀lì bàbá tó sì takú síbẹ̀ ilé ẹjọ́ ní ọ̀wà ṣe ń pè ní fasikh nígbà míì ó lè má jẹ́ nípasẹ̀ pé ọ̀kan ṣàbòsí sí kejì kò sì fẹ́ túbá ó lè jẹ́ nípasẹ̀ wípé ọkọ rìn lọ kò dé má oṣù kìíní lọ oṣù kejì lọ oṣù kẹta lọ oṣù kẹrin lọ wọ́n kéde wọn ò rí wọ́n wà wọn ò rí à sọ ti bọ́ sọ́wọ́ boko haram ni wọn ò mọ̀. sọ́bọ́ sọ́wọ́ ni wọn ò mọ̀ ṣé tẹ́rọ́rìsì ló he mú wọn ò mọ̀ ṣé ni wọn ò a ọdún kìíní lọ ọdún kejì lọ sọ́ọ̀tì á kú ni ilé ẹjọ ní àdájọ́ kó ti kú wọn àtú tú yìgì nǹka ǹjọ́ gbọ́ mi yé pé ọ̀nà mélòó ni yìgì máa ń gbà tú ọ̀nà mélòó mẹ́rin ni àkọ́kọ́ atolak ìkejì alikulu ìkẹta alian ìkẹrin alifasikh kò wá sí ní tó jẹ mọ́ pé kígbéyàwó túká pẹ̀lú kùkù sọ ń gbọ́ ìwọ ló nìyẹn ìwọ ló nìyùn ìwọ ló nìyùn torí kíní ni ọ́ Eh, dapando ni ọ ìyẹn ò bá tẹ̀rí àmú kó o fi ikú mọ̀ kó o fi léyàwó lọ kó o forógùn kó o fi lé lọ kò yín ò bá tẹ̀rí àmú ó ti yọ ọ̀kan ní ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yẹn ni n ti ń jẹ́ yìgì ló lè gbà túká tó o ti gbọ́ di pé ọlọ́tọ̀ ọ̀nà yàtọ̀ sọ́nà mẹ́rẹ̀ẹ̀rin yẹn sórí bí mo ṣe discuss ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin tí yìgì ń gbà túká yìí náà ní gbèsè ẹ̀ o pé ìwọ náà ti dá ṣe sílẹ̀ o ti dá àṣẹ sílẹ̀ o lọ o a sọ ọba àti sọ mẹ́rẹ̀ẹ̀rin a wà sọ tiẹ̀ náà kún pé ẹnìkan ti dá sílẹ̀ o ti dá tiẹ̀ lẹ̀ kú mọ ló fi ṣe kí ni ní ilé lọ tó bá sì jẹ́ kúkú náà ni àṣọ kọ́lọ́n kó sànù wa tọ́ subhanallah naam tàbá rí nǹkan tó jọ wá lójú a subhanallah ah ìbéèrè rẹ̀ lágbára o ó lágbára o àìfẹ́ àìfẹ́ sọ ah torí ṣẹlẹ̀ aburú ni anyway ó ti béèrè náà ẹni tó sì béèrè béèrè ló ń wá ìdáhùn tọkọtìyàwó bá ti túká nípasẹ̀ lian yufarraku bainahuma á tù wọn ká ni o with immediate effect. ẹgẹ tún sọ kankan mo lọ́nà mẹ́rin nìyàwó ni ìgbìmọ̀ gbà túká àwa lè pín sí méjì àwọn kan bẹ with immediate effect lianu with immediate effect ni ok àwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù ó ní píríọ̀dù tí ó lò tó bá jẹ́ tọ̀láàkì ni yóò ṣe ìdà tó bá jẹ́ kúlù ni yóò ṣe ìsèbrọ́ tó bá sì jẹ́ fásikù tẹ́pẹ́lẹ́ gọ́lọ́tù wọn ká yóò ṣe fásikù yóò ṣe ìsèbrọ́. oṣù kan ìgbàtẹ̀wájú. lẹ́yìn ìgbà tí abdullahi ibn umaru tó sọ̀rọ̀ ìtàn àwa fẹ́ mú irú ẹ̀ wá tó ṣẹlẹ̀ ní àsìkò ọ̀gá wa àgbà olùkọ́ wa àgbà òjíṣẹ́ àgbà anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó wá ní. inna awwala inna awwala man sa'ala an zalika number one sàábé tó béèrè irú béèrè tó béèrè yìí tó béèrè nípa ìyẹn rí fulanu ibnu fulan lágbájá ọmọ lágbájá ni o ó ṣe ṣe kí rìwáyà míì kó dáko lágbájá ọmọ lágbájá o àmọ́ nínú eléyìí ó pè ní lágbájá ọmọ lágbájá. kọ́ọ́l abdullahi bunu umaru ó ní lágbájá ọmọ lágbájá ló sọ pé ya Rasulullah ògìṣí Allah tó o bá ti gbọ́ pé sísá àbí kan sọ pé ya Rasulullah nígbà táwọn ẹbí bẹ láyé ló sọ bẹ́ẹ̀ o lójú ànábì ló ti sọ bẹ́ẹ̀ o má sọ bẹ́ẹ̀ lẹ́yìn ànábì o kó bá a dé lẹ́bọ̀ọ́. ńgbà ọba jókòó s'aye kalẹ̀ tó ní yá Rasulullahi yá Rasulullahi yá Rasulullahi yá Rasulullahi hádà kalimatul kufr wa shirk o di kèfèrí tí ẹnu o ọmọ tó mọ yá Rasulullahi ni bí igba tó ń pe ẹnìkan to dojukọ ni ṣé o si dojúkọ anabi? ọba ànábì láyé. dípò kó ọmọ ní ya alọ yá Allah ọ̀wá sọ pé yá Rasulullah má sọ o implication to sọ ni mo sọ fún o kò sí ìyá pẹ́ẹ́nu kankan lọ́dọ̀ àwọn àfa ọ gbọ́dọ̀ sọ pé yá ànábì ti kú tọba gbọ́ tí sọ pé Muhammad tó ní mo pè Muhammadu ńgbà tí ń bẹ láyé lọ́sọ̀ bẹ́ẹ̀ o ẹnìkan Muhammadu mọ̀ ń gbọ́ ti kú o. muhammadu ti kú Allah nìkan ni ò ní kú wọ́n pe muhammadu mọ́ kọ́mọ́bà sórí ibú wọ́n fẹ́ mọ̀ pé muhammadu báyìí bí bí àwọn kan ṣe ń pe isa táwọn náà ní jesus jesus àádá kúfùrù àádá shirk. ẹni yìí lágbájá ọmọ lágbájá ló dé lọ́wọ́ abánẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní mo pè ọ́ ògìṣẹ́ ọlọ́run àròhọ́ ìta sọ fún mi anláwó wàjádà àhàdúnà ìmúratàhù àlàáfà ìṣà tó bá jẹ́ pé ẹnìkan nínú wa ó rí ìyàwó rẹ̀ lórí fáhíṣà àzínà tẹ́nìkan nínú wa tó bá bá ìyàwó rẹ̀ lábẹ́ ọkùnrin ọlọ́kùnrin ìbéèrè lánú o anla wájàdá ahaduna imura atahu alafa aisha sọ fún mi ògìsí ọlọ́run azumi tí ẹnìkan nínú wa tó bá dé ó wá bá ìyàwó ẹ̀ lórí tọkùnrin kan ti ń pò mọ́lẹ̀ kẹ̀yìfà yes now báwo ni ó ṣe react báwo ni ó ṣe ṣe ó ń kó mọ́lẹ̀ ni o. <laughs> ẹnìkan ni yóò lọ ra pẹtiró wọ́n ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ìwọ sákọ̀ ni wọ́n bi léèrè béèrè.